mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́kọ́ ṣeré Lateef Adédìméjì àti Yẹmí Ṣọ́ládé kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn olólùfẹ́ wọn náà fi àdúrà ránṣẹ́ sí wọn wípé wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́kọ́ olórin Saheed Òṣùpá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn òbí ní nímọ̀ràn wípé kí wọ́n rí dájú wípé wọn kò kọ́ ọmọ wọn bí wọ́n ṣe ń ṣe oríire nìkan ṣùgbọ́n kí wọ́n kọ́ wọn bí wọ́n ṣe lè farada nǹkan àti bí wọ́n ṣe lè tako ìjákulẹ̀ àti láti dìde nígbàkúgbà tí wọ́n bá ṣubú àti pé kì í ṣe iléèwé nìkan ni kí wọ́n fi àwọn ọmọ wọn sí wọ́n sì rí dájú wípé wọ́n fi àwọn ọmọ wọn sẹ́nu kọ́ṣẹ́ kí wọ́n bá lè níṣẹ́ ọwọ́ kó bá dọjọ́ iwájú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́kọ olórin Rihanna àti Rocky ọkọ rẹ̀ kú oríire ti ìyanu tí wọ́n rí gbà látàrí àwọn àwòrán tí w wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn léyìí tó ṣàfihàn wípé ó lóyún sínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn náà sì ń kí kú oríire wípé ọlọ́run á sọ láyọ̀ o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje béèyàn bá dúpẹ́ oore àná á rí òmí ìgbà eléyìí ló mú kí Israel lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọ̀gá rẹ̀ gbajúgbajà olórin Davido fún ẹ̀bùn ọkọ̀ tuntun èyí tí ó rà fún Israel lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ọkọ̀ náà tó sì ní kí àwọn olólùfẹ́ òun bọ̀ òun dúpẹ́ lọ́wọ́ ọ̀gá òun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àdúrà àdúrà ránṣẹ́ sí Davido wípé àbùsí ń tedùmarè pé Ọlọ́run á máa bùsí fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú Adébáyọ̀ Ridwan tí àwọn ènìyàn mọ̀ sí Bèyù ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ kan tó ń já ìròyìn lórí ìtàkùn ayélujára bí a kò bá gbàgbé wípé arábìnrin kan fẹ̀sùn kan Bèyù lórí ìtàkùn ayélujára nínú fọ́nrán kan tí ó ṣe tí Bèyù náà sì ti wá dá lóhùn wípé ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ má bínú gbogbo ohun tí arábìnrin ọ̀hún sọ irọ́ pátápátá ni pé láìpẹ́ láì jìnà òun máa wá àtúnṣe sí ọ̀rọ̀ náà òun sì máa rí dájú wípé òun yanjú ọ ọ̀ràn náà pátápátá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún bí inú ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ń dùn pé oṣù January ti lọ náà ló mú kí ìlú mọ̀ọ́ká dẹ́rùn-pọ̀ṣónú Kenny Black ṣe fọ́nrán kan léyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ní déédéé aago méjìlá kọjá ìṣẹ́jú kan láàárọ̀ yìí tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun àti olólùfẹ́ òun parí oṣù yìí láyọ̀ tí wọ́n sì ń kí àwọn olólùfẹ́ wọn kú oṣù tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ẹ̀mí Aláyọ̀ Melody Singer ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ìbùkún àti àánú lórí ayé rẹ̀ ó ní gbogbo ohun tóun ní àti gbogbo ohun tóun jẹ́ ó jẹ́ àpẹẹrẹ ìfẹ́ àìṣẹ̀tàn tí Ọlọ́run ní sí òun ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun tún bẹ̀rẹ̀ ọdún mìíràn pẹ̀lú ìyìn Aláyọ̀ Melody Singer ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wọn láti kí kú ayẹyẹ ọjọ́ ìbí wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ nínú owó ọlá àti àìkú baálé ọrọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yorùbá ní tí ọwọ́ èèyàn ò bá tí ì tẹ ẹ̀kú dà kò lè béèrè irú ikú tó pa bàbá rẹ̀ èyí ló mú kí ọ̀kan lára àwọn olùkópa bíbí nàìjà tẹ́lẹ̀ rí ìyẹn Telma sóhun tí ojú rẹ̀ rí nígbà tí ó wà ní ọ̀dọ̀ ẹbí rẹ̀ kan nígbà tí ó wà ní kékeré bí ọkọ àtìyàwó ṣe ń fi nínà ṣe oúnjẹ àárọ̀ àti alẹ́ fún bí wọ́n ṣe ń fìyà jẹ kó tó di wípé àwọn òbí rẹ̀ wá mú kúrò ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tí ó mú òun dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì sọ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà pé ojú ẹni máa là á rí ìyọnu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́kọ́ òṣèré àti adẹ́rùn-pọ̀ṣónú ọlálẹ́kan ọlálẹ́yẹ tí àwọn ènìyàn mọ̀ sí àgbà ìnàkí ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń kí àwọn olólùfẹ́ rẹ̀ káàbọ̀ sínú oṣù kejì ọdún 2022 tó sì ń súre fún wọn wípé oṣù yìí á sàn wọ́n sówó pé owó ló máa pa wọn kò ní pààyàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ṣàmì sí àdúrà náà ẹ ká wò díẹ̀ níbẹ̀ káàbọ̀ sínú oṣù february o ìrì ayọ̀ ṣẹ̀ sínú ayé rẹ lóṣù yìí ìrírí ayọ̀ lójú rí ó rí lóṣù yìí ò ní rírì kúrì lóṣù february ayé rí ó tòrò minimini bí omi àfòwúrọ̀ pọn ni oṣù kejìlá wọ̀ yìí ò ní dèrò bojì gbogbo ohun tó ti dòkú nínú ayé rẹ ni ó jí lóṣù yìí ò ní jíríyà inú ayọ̀ ògo àtọ́lá ló mọ̀ jí sí gbogbo àwọn tí ń fi ọrí pátápátá ni ó gbèrè ìtìjú gbogbo àwọn tí ń wá rere fún ọ rere ò ní wọ́n wọn lóṣù yìí owó ló pa ò ní pààyàn ó rí tajé ṣe ni ò ní fìyà ṣomi ọbẹ̀ n ò ní dé ọ lẹ́kẹ̀ẹ́ kú ẹni tó bá dìde sí ìparun rẹ nítorí tiẹ̀ yóò parun dànù ẹni tó bá dìde sírànlọ́wọ́ rẹ ọ̀run ó dìde sírànlọ́wọ́ wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà ìránṣẹ́ ọlọ́run ìyẹn wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ tí àwọn ènìyàn mọ̀ sí Genesis ló fi ìdùnnú rẹ̀ hàn bí ó ti ń bá àwọn ìyá àgbàlagbà jó nínú ìjọ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé kò ṣerú eléyìí rí àwọn ìyá náà ò tiẹ̀ lérò wípé ó lè ṣerú eléyìí láti sọ̀kalẹ̀ ní orí pẹpẹ ibi tó wà wá sí àárín wọn láti wá bá wọn jó wòlíì Israel ní ohun tó mú kí òun nífẹ̀ẹ́ ìyá tó bí òun lọ́mọ kí ló dé tóun ò ní nífẹ̀ẹ́ ẹlòmíràn ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídìí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.